Thank you. lóore mi ìmọ̀ fi san fún ọ o olóore mi o olóore olóore mi olóore mi o olóore mi olóore mi o ìmọ̀ fi san fún. onítọ́jú mi. ọlọ́run yìí ni bàbí finally finally kí mo bá fi sọ fọlọ́wọ́n bá mi bí n bá wọ agbádá ó tóbi ó jù bẹ́ẹ̀ lọ tí n bá gẹ́rù fìlà yóò tóbi ó jù bẹ́ẹ̀ lọ tí n bá tún ṣe báyàrá tí mo dá ó tóbi ó jù bẹ́ẹ̀ lọ ẹ wò tí n bá tún ṣe báyìí ọlọ́run ọba mi ni torí pé lẹ́yìn ọlọ́run kò sí ẹlòmíì mọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba mi ni lẹ́yìn ọlọ́run ò ni nítorí pé kò sí ẹni tí ó tún máa jẹ ọlọ́run lẹ́yìn ẹ̀ òun nìkan náà lọ́lọ́run. Àtàbàtúbú lèmi pé ọláyínká Babs lórúkọ tèmi tún kí n káàbọ̀ kú àmójúbà akọ́tún ètò bàbá ètò fún tọ̀sẹ̀ yìí tẹ́ bá ti rí mi lẹ́rí jó tẹ́ bá ti rí mi lẹ́rọ̀rọ̀ tẹ́ bá ti rí mi lẹ́rọ̀rí lẹ́rí ìgbádùn ayọ̀ ni kò mọ́ gbénu lẹ́yìn ìbànújẹ́ òní mọ̀nà ọ̀dẹ̀ yín láṣọ lọ́rùn ọba mi Èdùmàrè tẹ́ bá ti ń wo àlejò tẹ́ ń wo agbádá lọ́tún ṣé ń wọ agbára lọ́sì ẹ̀ ń wò pé ẹ̀dúró náà ṣé àwọn ni gómìnà ìlú Èkó ni àbáwọn ni ààrẹ ẹgbẹ́ àwọn tampa ìkankan kò jáde ẹnu méjèèjì ẹ ṣáà fi ara yín balẹ̀ nítorí pé n tí wọ́n jẹ́ gangan nígbà tí n bá dé yàrá àgbàlejò lọ́hùn lẹ́ẹ̀mọ̀. yorùbá bọ̀ wọ́n ní tẹ̀ríntọ̀ yàyà ńlá gbàrà pàdé odò tẹ̀ríntọ̀ yàyà náà mú ní pàdé yín lónìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò bàbá ètò èmi àwọn yìí tù rẹ olólùfẹ́ yín ọ̀rẹ́ yín pàdé yín ọláyímíkà babs àtàbàtúbú abẹ́rẹ́ orin ẹ mọ́ gbàgbé mo ní kẹ́ ẹ mọ́ bá ń fi abẹ́rẹ́ orin ń tì í nítorí pé bàbá mi ti ń bẹ lọ́run gangan ní jẹ́ àtàbàtúbú ṣé mo bá yín dáadáa ṣé dáadáa lọ̀ọ́dẹ̀ yìí wà ìbànújẹ́ ọmọ ní wọnú lẹ́yìn ikú àìtọ́jọ́ ò ní wọnúlé bá a ti ń ríra wa dunnú lọ́sọ̀ọ̀sẹ̀ a ní ìṣúra wa ọlọ́run akẹ́rẹ́ ní ìṣúra wa <laughs> àlejò mi tí mo fi orin gbé wọlé lẹ́ǹkan yẹn hmm, olórin ni àwọn náà bẹ́ẹ̀ tí ń wo agbádá àwọn ẹlòmíì ò ti máa rò pé sólóṣèlú ni wọ́n ni wọ́n èso olóṣèlú olórin ni wọ́n olórin ẹ̀mí gan tún ni wọ́n àwọn eléyìí ah wọ́n ń kunrin <laughs> wọ́n tún á jẹ́ olóyè pàtàkì ní àárín ẹgbẹ́ goma ìyẹn Gospel Musician Association of Nigeria ti ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ẹ fẹ́ mọ̀ wọn dáadáa ajínrere olórin àgbà olúwaṣẹ́gun ayẹni tí orúkọ ọ̀tàgé tí wọ́n ń jẹ́ ọlọ́tún ẹ mà káàbọ̀ sórí ètò bàbá ètò. mo kórè mo ríre mo ríre mo kórè òye mo kórè mo ríre ah! mo ríre mo kórè òye. gẹ́gẹ́. bàbá ló bá mi ṣe ire ayọ̀ wọlé mi o o ire ayọ̀ wọlé mi o ire. ọ̀tún ọ̀tún gan náà sì lọ́jọ́ ń yọ ọlọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún lòrùn mm, tẹ̀ ń ràn ẹ ṣé ìyẹn ò ṣọ̀fọ̀. ọ̀rọ̀ ni àkàwé ọ̀rọ̀ ni mm, kì í ṣọ̀fọ̀ mm, àmọ́ tẹ bá tún mú mọ́ra wọn á tún mú nǹkan bíi jáde. <laughs> oyè yìí jù mí lọ bẹ́ẹ̀ ni oyè yìí ṣe bẹ́ẹ̀ yìí lẹ bẹ̀rẹ̀. tẹ bá mú padà. ẹ kó ẹ kó ẹ kó ọlọ́tún bàbá olórin ẹ̀mí hmm. lẹ jẹ́ ẹ dẹ̀ jẹ́ olóyè pàtàkì láàrin ẹgbẹ́ goman ẹ jáwọ́ báyìí bó lẹ ṣe bẹ̀rẹ̀ orin gangan kó tó di pé ó bá ọlọ́tún dé àwọn iléèwé wo lẹ lọ abẹ́ kàṣàyédé abẹ́ lọ kọ́ orin yìí. Ah, a a kọ́ orin o ẹ̀mí mọ́ ló ń gbé wá o hmm? Hmm. ẹ̀mí mọ́ ni àlọ́ léèwé orin ah, báyìí la ṣe bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ láti inú ìyá wa wá ìyá mi fúnra rẹ̀ olórin ni hmm, wọ́n ń kọrin lọ́pọ̀lọpọ̀ so ìgbà tá a dẹ̀ wà ní kékeré ní ECWA church náà máa mú wa lọ ńgbà yẹn a sì join uh, children wọ́n fi wá sí children choir a bẹ̀rẹ̀ gradually gradually ìgbà tó yá intermediate choir gbà wọ́n kàn fà wá sí uh, main choir ni àwọn náà wá wò pé ah àbá ń kọ díẹ̀ díẹ̀ ìgbà tá a fi wá padà lọ sí ìpínlẹ̀ wa lọ́hùn ní Kogi state bá a ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn kémi tó wá wá sí ìlú Èkó ìgbà tá a wá délùú èkó ni ẹ̀mí yẹn kàn tọ̀ mí wáyé pé ah, ah, gbogbo eléyìí tí òun ṣe yìí ọlọ́run fẹ́ lù ẹ́ fún aráyé ni. Hmm. Hmm. so kì í ṣe pé ní inú ìjọ yìí nìkan ni wàá ti gbogbo àgbáyé ló gbúdọ̀ wàásù ìyìn rere káàkiri yìí dé. Hmm. so òun ló fà á tá a fi gbé igbá orin a fi gbé igbá orin so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bàbá mi ló ká gbégbá a rí ìpè yẹn ni ló jẹ́ ká gbé ìgbà bẹ́ẹ̀ ni bàbá mi. ẹ̀rí kì í ṣe pé wọ́n pè é. Hmm. wọ́n pè wá wọ́n pè wá bẹ́ẹ̀ ni. nípa ti iléèwé tí ẹ̀ ń sọ hmm. a lọ sí iléèwé ní Kwara State Salemo Lekki ní ìlú Ìlọrin. àwọn iléèwé wo. àwọn iléèwé that is my primary school mm -hmm. then uh, government secondary school ní ìlú Ìlọrin náà ni mo ti lọ secondary school so ìgbà tá a wá sílùú Èkó a lọ sí Yaba Tech ibẹ̀ ni wọ́n ti kọ́ fab and wed that is fabrication and wedding. so ìyẹn ni. àjò ni wọ́n rin. bẹ́ẹ̀ ni àjò ni wọ́n rin. ẹ ń jó ni wọ́n rin báyìí. à ń jó ni. ẹ lóríṣun tá a bá ní ẹ bá jó ni wọ́n rin nínú studio ẹ jó. àjò ẹjọ ẹjọ ẹjọ nǹkan ẹjọ ẹjọ nǹkan ẹjọ eh, ẹjọ eh, ni mọrin mújó mújó gbogbo ẹ náà sẹbọ gbogbo ẹ jójó lọ náà eh, gbogbo ẹ gbogbo ẹ gbogbo ẹ wà wọnú ara wọn bá mi àtàbàtú. ẹ tún ti tàkẹ́ta ẹ ẹ wọ́n ẹ tà so bó ṣe jẹ́ nìyẹn nígbà tí a sì parí iléèwé la rọra ń fi iṣẹ́ wa yẹn là ń ṣe díẹ̀díẹ̀ so tí ọlọ́run bá tún fún wa á tún fi mú iṣẹ́ orin á tún fi gbé e lárugẹ torí orin jẹ́ ẹ̀bùn so iṣẹ́ ara ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni. ó túmọ̀ sí pé ẹ ṣe ń ṣiṣẹ́ jónimọ́rin náà. lágbára ọlọ́run dàárọ̀ yìí dàárọ̀ yìí. ẹ tún ṣe ẹjọ́ ni. mo ṣe mo ṣe mo ṣe. ẹ lọ ṣáìtì káàkiri. káàkiri. ẹ tún kọrin. ibẹ̀ la ti ń bọ̀ láàárọ̀ ẹ̀gàn ká tó dé yà ah, ah, ah. bá a bá ṣe tó ìyọlá wà lé. ó ní ọlọ́nìyàn ní ìyá ọlọ́nìyàn ó ní ìyá ọlá wà. àwọn obìnrin ò sì mọ nǹkan méjì. ó kéde. dádì ọlá dádì ọlá ẹ káàbọ̀ dèá tó bá ti ń jẹ dádì ọlá tó bá ti di dèá nǹkan dáa ni nǹkan dáa ni o dádì ọlá tó bá ti di ọ̀gbẹ́ni wo ṣẹ́gun. èkó eh, eh, eh, ò fẹ́ ṣe ẹlú rẹ ló ti di gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ kú gbádùn ètò yìí ẹ dẹ̀ kú bẹ́ẹ̀ ṣe ń bá wa fi ọkàn bá lọ ọlọ́tún làwọn ìdí orin ni wọ́n ti gba ọ̀rọ̀ àti àpèjẹ orúkọ ọlọ́tún wọ́n ń ṣiṣẹ́ ijó ni mọ́rin wọ́n tún kọrin wọ́n ń jó nǹkan mọ́ nǹkan àwọn ń jó nǹkan mọ́ nǹkan wọ́n ń jó nǹkan mọ́ nǹkan. ẹ̀yin náà ń jó nǹkan o ọ̀nà tẹ́ ń gbà jó ló yàtọ̀ ẹ má jà á lórí afẹ́fẹ́. ẹ tu o ẹ ẹ lè mi. <laughs> káwọn nǹkan fìdí lẹ́tà ló kẹ́ fìdí nǹkan ètò ìsìn tẹ̀síwájú ẹ kẹ́mi lọ jẹ́ kí ìjẹ̀ṣẹ̀ ó tọ́jú wọn kó gì ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ilé ni wọ́n bá wa ẹ jẹ́ kí wọ́n jẹ yàn àtẹ̀fọ́ rírò tí n bá wá lọ n bá paradé àtẹ̀mí àti bọ̀dà alágbádá akogé níta wá láti kábàárì. yàgbà hmm. láti tún jọ ń padà bọ̀ o hmm. ẹ̀yin yìí ẹ gbọ́dọ̀ dìde a sì ń bọ̀ à ń bọ̀ jọ. <laughs> orí ètò bàbá ètò láṣẹwà pẹ̀lú ọláyímíkà babs àtàbàtúbú abẹ́rẹ́ orin dòdòdò mímíre mímírere ẹni tí mo gbà lálejò ní ajínrere olórin àgbà olúwaṣẹ́gun ayẹni tí ẹ̀ orúkọ tàgẹ́ tí wọ́n jẹ́ ọlọ́tun eh, lu Kogi State ni wọ́n ti wá fún ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ ń darapọ̀ mọ́ akílódé tẹ̀yìn náà pẹ́ àti gbọ́dọ̀ ìrìn ìjìnà níwọ̀n bá àwọn ibi tẹ́ báyìí náà ẹ ṣe bá nǹkan bàbá ọkọ mi <laughs> ìbò oníṣẹ́ gbádùn yan tí mo fi ń jẹ. bá mi mi mọ̀ pé jẹ̀sà ń gúnyán bẹ́ẹ̀ o. àmọ́ ah, mo mo mo gùn mo gùn. kogi ni mo rò pé àwa nìkan là ń jẹ ah, yán. àwọn ènìyàn yàn lẹ́yìn jẹ kogi ni ah. ìjẹ̀sà ló níyàn. ó yà mí lẹ́nu ó fẹ́lẹ́ bí etí kò jẹ́ wàá tó ẹ̀rọ gbẹ́tẹ̀ kó sì lọ ẹ̀rọ gbẹ́ ń lọ ni mo jẹ nípa ni mo ti jẹ ìgbà ni mo délé ni mo jẹ last mo jẹ ẹ̀rọ gbẹ́ o ẹ̀ ń tra ìjẹ̀sà náà ẹ gbìyànjú ẹ gbìyànjú ẹ gbìyànjú. Hmm. ẹ ṣáà ti rí ẹ̀yin náà ṣáà ti rí. ẹ gbìyànjú. ẹ ń wá dàbẹ̀ pé iṣẹ́ orin bẹ́ẹ̀ ni pẹ̀lú ipò tẹ́ ẹ dì mú olórin ẹ̀mí láwọn ìgbà kan orin ẹ̀mí pọ̀ níta tó yẹ pé tẹ orúkọ ọmọ ní ń kọ́ ṣùgbọ́n báyìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ hmm. bí àwọn ti tàkasúfè ti fẹ́ gba ìjọba hmm. gẹ́gẹ́ bí ẹni tó di ipò pàtàkì mú nínú ẹgbẹ́ goma kí ni nǹkan tẹ́ ẹ̀ rí ṣe sí. ẹ ṣe gan bàbá mi àtàbàtúbú. ọlọ́ọ̀bá ní jẹ́ bẹ́ẹ̀. Hmm. ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé òde òní òun ni wípé a ti gbàgbé a ti fi ẹ̀mí ọlọ́run sílẹ̀ àwa ń jẹ́ kí ara kó darí wa n ló fi dàbẹ́ ni pé orin ẹ̀mí lákòókò yìí ó wọ́lẹ̀ lápá kan kò dàbí àwọn orin jìngbìnjìn tí àwọn ayé ń gbọ́ báyìí reason is this ìgbà tó jẹ́ pé àwọn ènìyàn àwọn olórin ẹ̀mí a lọ ń kọ́pì wọn èyí tó yẹ káwọn kọ́pì wa tolórin kiri bá gbé tiwọn jáde báyìí àwọn olórin ẹ̀mí ò nígbà kẹ́mi darí wọn inú orin yẹn ni wọ́n á ti mú wọ́n á wá mú wọ́dìs díẹ̀ wọ́n á fi sí i ẹlòmíì nínú chọ́ọ̀chì gan orin kínní ni wọ́n ń kọ nínú chọ́ọ̀chì wọn tí wọ́n máa ẹ̀mí ti fẹ́ kúrò nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí so òun ló fà á tí ààyè fi gbà tí olórin ẹ̀mí fi wá sẹ́yìn díẹ̀ ní production ní ìsìn àkókò yìí. gẹ́gẹ́ bí ipò tẹ wá dìmú àti inú àjọ tẹ wà ní àpapọ̀ ẹgbẹ́ òǹkọrin ẹ̀mí nípínlẹ̀ Èkó kí ni nǹkan tẹ̀yìn wá rò pé jẹ́ ọ̀nà àbáyọ kí orin ẹ̀mí ó mọ̀ kù. orin ẹ̀mí ò lè kù nítorí pé ní ìkẹyìn ayé fún rẹ̀ orin la ó máa kọ so fún ìdí eléyìí òun la fi gbé àwọn ètò àwọn ètò lóríṣiríṣi jáde lákòókò yìí láti lecture àwọn olórí ẹ̀mí láti máa sọ fún wọn wípé ẹ̀mí ọlọ́run nìkan ni ká máa tẹ́tí sí láti fún wa ní inspiration láti kọ orin yẹn jáde tó ti yẹyí nígbà tí a bá fún wa látọ̀run nígbà tí àwọn ènìyàn bá gbọ́ a sì é gbọ́ létí àwọn ènìyàn inú ọlọ́run fúnra rẹ̀ yóò sì dùn sí láti jèrè ọkàn fún Kristi fúnra rẹ̀. orí ètò bàbá ètò láṣẹ wà pẹ̀lú èmi àti evangelist Olúwaṣẹ́gun Ayẹni ọlọ́tun tí mo gbà lálejò láti yanyan ìlú Kogi lọ́hùn ìlú Èkó ni wọ́n fi ṣe olórin ẹ̀mí sì ni wọ́n. à ń bá nǹkan kan pé ohùn yìí jọ ohùn Roland Olúbùkọ́lá bàbá àrà tí wọ́n dolóògbé ṣé ẹ ṣiṣẹ́ lẹ́yìn wọn ni àbí àjọṣepọ̀ olówó láàrin ẹ̀yin méjèèjì àtìgbà jídára àtìgbà àwọn kan ti ń kọrin bíi tiwọn èwo tún ni àtàbàtúbú gbogbo nǹkan lẹ́kàn fẹ́ máa mọ̀ díẹ̀. ẹ já mọ̀ gbogbo aráalé náà fẹ́ mọ̀ àwọn náà fẹ́ mọ̀. ó dáa aráalé kì í ṣe pé bóyá mo gbèrin lẹ́yìn bàbá àrà kì í ṣe pé bóyá mo kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbà tí mo bẹ̀rẹ̀ orin bí kinní yẹn ṣe ń wá bí mo ṣe ń kọ́ nìyẹn ọ̀dọ́ mo máa ń gbọ́ kíṣẹ́ ti bàbá àrà ká tó ká tó gòkè báyìí máa ń gbọ́ kíṣẹ́ ti wọn dáadáa bóyá yẹn ló wá mú inspiration yẹn wá o bóyá ọlọ́run fúnra ẹ̀ ní o kò yé èmi gan mo kàn ṣáà ń kọ́ ni hmm. mo kàn ń kọ́ bẹ́ẹ̀ ni. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bàbá mi ó náà ẹ fún wa lórí lọ. lágbára mi ti fún lẹ́ẹ̀kan. ẹkọ ẹkọ ẹkọ ẹ stage ẹ má jásọ yẹn ara ilé wọn burú o. <laughs> àbọ̀lọ̀ sàmì. abala kan wà lórí ètò ìta pè ní abala àmì orí ọ̀rọ̀ tún bá wa parí òwe kan àmọ́ tẹ́lẹ̀ ń rí hmm. àwa èmi a wá ní pé kí àwọn aráalé náà lè jẹ mùdùmúdùn ètò yìí kán lè mọ̀ pé a ní wọn lọ́kàn wípé kẹ́yìn náà mọ̀ bá a dá sí pé àwọn aráalé ní ọmọ béèrè ìbéèrè àmì tí wọ́n bá fẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ kí ẹ fi àmì sí tó ọ̀rọ̀ àkọ́kọ́ tí ẹ máa bá a fi àmì sí hmm. ẹnu mi kẹ́ ti gbọ́ nílé agbára lọ́hùn ẹ bá a béèrè lọ́wọ́ wọn nígboro lọ́hùn kí ni n tí wọ́n fẹ́ kí àlejò wa gangan kí wọ́n bá a fi àmì sí lákọ̀ọ́kọ́ ẹ jáwọ́ orúkọ mi ni Fálàyé Ọlájùmọ̀kẹ́ Dorcas aka ìyá gbogbo Áfíríkà láti ìlú Ìbàdàn ẹ bá wa sọ fún àlejò wa kí wọ́n fi àmì sórí ọ̀rọ̀ yìí àràgbájayé àràgbájayé a máa ń gbádùn ètò yín lórí Orísun tẹlifíṣàn ètò bàbá ètò Àtàbàtúbú ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ kú takuntakun ó dàbọ̀ ọ̀rọ̀ rẹ o <laughs> tọ́ arábìnrin wa láti ìlú Ìbàdàn wọ́n ní kẹ́ fi àmì sí àràgbájayé àràgbájayé. <laughs> ẹ jẹ́ n tún agbádá mi ṣe. <laughs> àràgbájayé má jà pẹ́ lórí ẹ̀. ẹ sọ fún mi pé ilé ìwé Yorùbá la wá sí yàrá. ẹyìn ọmọ wa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan. àfẹ́ ah. kí àṣà àti ṣe Yorùbá parun lórí ètò yìí ni. kò tiẹ̀ ní parun. Mm. Mm. alábàdàn ṣé o àràgbájayé. àràgbájayé mm. dòmímíremí àràgbájayé àràgbájayé rè rè rè rè ara do rè mímí rè mí. rè mímí àbí. ẹ rè mímí rè mí làlàlàlà rè mímí rè ah Àtàbàtúbú <laughs> ah, àràgbájayé mm. eh, ẹ jẹ́ tó jókòó ìjókòó àràgbájayé mm. dòmímíremí <laughs> tó arábìnrin ìyá gbogbo áfíríkà àràgbájayé dòmímírèmí wọ́n gbà á o ẹ̀yin náà sì ti rí wọ́n gbà lọ́dọ̀ tèmi bí mo fún ọ pé wọ́n gbà tó ẹ tún já lọ sílé agbára lókè lọ́hùn ká túgo kí ni ìbéèrè kejì tí wọ́n tún ní fún àlejò wa. orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Olúwasáyọ̀mí ọmọdé mọ́dún Orísun ẹ ṣé ẹ tó ṣe ọpọlọ Àtàbàtúbú mo kí yín o ẹ ṣé ni mo mú wa dùn ọlọ adásọ̀rọ̀ yìí ọlọ máa mú yín dùn àlejò ẹ kú kalẹ̀ o ẹ jọ mo fẹ́ sọ fún yín kẹ́ bá mi fàmì sí ẹni ọmọ sí ló ráyé wá ẹni ọmọ sí ló ráyé wá ẹ jẹ́ bá mi fàmì sí ẹ ṣe ẹ fún ṣe ọpọlọ akínyìn o ẹ ṣe múnú wa dùn lórí Orísun ọlọ́mà múlẹ̀ yín náà dùn ẹ ṣe Orísun is the best everybody keep watching Orísun God bless you. <laughs> Ah! Ah! ìjà ilé ìga pọ̀ ó lágbára. láti ìlú South Africa lọ́hùn. Ah, ẹ <laughs> wọ́n kọ́ Yorùbá ní South Africa ni. ẹ kọ́ níjà ń kọ́ Yorùbá South Africa ni. ẹ ní bá ń gbàlejò yọ ọ̀gá o. so wọ́n ní kẹ́fì àmì sí ẹni ọmọ. ẹni ọmọ sí lóráyé wá. ó yẹ fi àmì sí ẹni ọmọ ah. sí lóráyé wá. Ah. ẹni ọmọ sí lóráyé wá ilé ilé ilé ilé àbí kéèyàn tún padà sí ilé ìwé. <laughs> Eh, ṣé kí n ràn yín lọ́wọ́ eh, ẹni eh, ọmọ sin ló ráyé wá domire dodomi mi do sọsọfasọ. So, so, fa, so sọfàsì. ẹ eh, La la la labore ẹ sì láti Kogi ẹ sì wá sẹ́kọ̀ọ́ ẹ bá sì padà sí sáìdì ìbílẹ̀ ìgbé lọ́hùn ní àlìmọ́sọ yín lọ. mo tún padà mo tún sì lọ. tó bá dọjọ́ mi eh. ẹni ọmọ sí lóráyé wa ọgbọ́n pàtàkì lọ́wọ́ ẹ̀yin tẹ́ béèrè béèrè yìí lọ́wọ́ wọn re re re mi re mi mi mi mi ẹ sọ tẹ̀lé mi. re re re mi re mi mi mi mi ẹni ọmọ sí ló láyé wá. ẹ ẹ bá ti sọnù ẹ ẹ pàtó fún atọ́kùn ìgbà rẹ. àtàbàtú búbú rẹ ọ̀rọ̀ bá àìgbọ́ abẹ́rẹ́ orin abẹ́rẹ́ ọ̀rọ̀ náà ni sọ̀rọ̀ mbẹ́ abẹ́rẹ́ orin ni bàbá gbà pé ọ̀rọ̀ ló padà wà dórí. ọ̀rọ̀ ló dórí. ẹ̀yin ìbéèrè kẹta tẹ máa ṣe mm, fún wa lórí ètò ìkótó pé àka abala ìlẹ́sẹ̀ ńlẹ̀ ẹ bá wọnú agbọ̀n bó ti bẹ wájú yín hmm. ẹ rò papọ̀ kẹ mú ìbéèrè kan bẹ̀ pẹ́ ìbéèrè ẹyọ kan bẹ̀ ẹyọ kan ẹrù papọ̀ dáadáa. gbogbo ìbéèrè ayé lẹ kó sí àyè. Mm, ẹrù ẹrù ẹrù ẹrù ọyẹ mm, ẹmú kan ẹmú kan ẹmú kan àrà ọjọ́ musu. ó ń ṣe kàmì kàmì kàmì. Mm, ẹ ṣe àmú kan àdúpẹ́ ẹ̀rí kìíní ń bíntín bí ó ti mọ bíntín náà láti <laughs> bá yín kà jáde. kò yẹ kí ìbéèrè òun kò lè eh, kó lè. tá a bá ilé fún àwọn ará ilé lélẹ́yìí nǹkan hmm. eh, lọ́ọ́ jẹ́ ilé wọ mọ́tò délé. <laughs> ẹ̀yin owó tí a máa parí rẹ̀ o tí Yorùbá bá bọ̀ tán ní kàkà kíkìnì ń ṣe akápò ẹkùn ẹ parí ẹ̀ kàkà kí kìnìún ṣàkápò ẹkùn oníkálukú á yá ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Hmm, ó kù díẹ̀ kàkà kí kìnìún ṣàkápò ẹkùn ó ní èdè kan tí wọ́n máa ń pè mọ́. Hmm. àtàbàtúbú kàkà kí kìnìún ṣàkápò ẹkùn oníkálukú á ṣe tiẹ̀ mo gbà mo fún yín mo fún yín ẹ fúnra yín látẹ̀wọ́ ẹ fúnra yín látẹ̀wọ́ ẹ láwọn ọgbà míì wọ́n máa ń sọ pé olúkúlùkù wọn wà aṣọ dẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọdẹ mm. tiẹ̀ wọ́n máa ń fi kún gbà míì pé olúkúlùkù pé àméjì wọ́n ń sọ dẹ jẹ́ ni nkàkà kíkì ni wọ́n wá ṣàkápọ ẹkùn àfàìmọkúrú káwọn kọ sọ dẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí Yorùbá bá ń parú òwe kí ni tán gbìyànjú àti sọ. àti Yorùbá bá ń parú òwe ènìyàn tó jẹ́ pé bóyá àjọ da iṣẹ́ pọ̀ ta wá rí i pé bóyá ó fẹ́ yàn wá jẹ àbó yàn wá jẹ tó arákùnrin mú apá tiẹ̀ kí n mú apá tèmi hmm. oníkálukú dá wà ká máa ṣe kàkà kí èyí èwọ ojú mi èmi ojú ó máa mm, wáyé tàbí èdè àìyedè kúkú lọ tiẹ̀ kémi lọ tèmi mm, mm, kàkà kí kìnìún ó sakápò ẹkùn kólúkálukú yà ṣe tiẹ̀ tàbí ṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹgbàá àgbà onítàn lórílẹ̀ ah, e, àṣà àti ṣe Yorùbá ò ní parẹ́ lórí ètò bàbá ètò láéláé ni èròǹgbà tiwa lórí ètò yìí kó tó wá di pé ẹ ń lọ àwọn kan fẹ́ mọ̀ yín jù báyìí lọ ṣé wà lórí ẹ̀rọ ayélujára ẹ̀rọ alátagbà lórí facebook ẹ bá sọ fún ọ lé kí lórúkọ yín. ọlọ́tún ayẹni lórí facebook. lórí twitter ńkọ́. lórí twitter ọlọ́tún one lórí twitter. ẹ instagram ńkọ́. lórí instagram ọlọ́tún ayẹni lórí instagram. ẹ dágìrì kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ bí wọ́n lè rè ohun tí àtàbàtúbú tí ò pé tí mi ò rántí béèrè lọ́wọ́ wọn tàbí kẹ́kẹ́ wọn sórí zero eight zero nine nine six two four zero seven zero zero eight zero ninety nine sixty two forty seventy lẹ́ẹ̀fi bá ọlọ́tún sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí ọpọ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn àtàjọ kó ètò yìí jọ nítorí pé à ń ká abala ìlẹ́sẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ nítorí à ń lọ sórí ìtàgé ká lọ ọ̀ńdà láwọn ọkùnrin bàbá rà fún wa àbí <laughs> fún ìpolówó ọjà yìí lọ́kàn mi jùjù ẹ̀yin ẹgbẹ́ ìpolówó wa sórí ètò bàbá ètò ẹ̀yin oníṣọ́ọ̀ṣì tẹ́ fẹ́ ṣe ìpolówó ṣọ́ọ̀ṣì yín ẹ fẹ́ ṣe àjọ̀dún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 Orísun TV ẹ máa rí wa gbogbo tá à ń ṣe nílẹ̀ pápátá lẹ̀ mọ́ ẹ̀yin tẹ̀sí fẹ́ ránṣọ fádàbà túbú ẹ̀yin iléeṣẹ́ aṣara lóge ẹ tún pè mí lẹ́yìn ètò yìí hmm, ẹ ṣáà ti rí àwọn kan ló ní àmọ́ yọ bí ọjọ́ báyìí ẹ̀yin tẹ́ bá fẹ́ gbé tí ń wá ìpè mí àjọ sọ̀rọ̀ àdùnàdùrà á sì yẹ̀yìn kò ní yẹ̀ lẹ̀ ọ ẹ ti fẹ́ dìde ẹ gbọ́dọ̀ dìde ok ẹ gbé omi yẹn sẹ́nu kẹ́ ẹ dẹ̀ gbé sílẹ̀ padà ẹ gbọ́dọ̀ dìde o ẹ̀yin fẹ́ lọ tọ̀ ẹ lọ ṣẹ̀yọ ẹ padà wá yẹ gbọ́ torí pé àlejò mi fẹ́ lọ kọrin ah wọ́n á máa kùnrin o ah ẹ wọn kunrin o ah, ẹ wọn kunrin ẹ kunrin ọbẹ ní kunrin ẹ kunrin ọbẹ ní kunrin. akunrin akunrin ẹ̀fọ́ mi ti jo ọ̀pá mi o. Èmi gangan lọ́lọ́pàá o. Ẹ̀fọ́ mi ti jo ọ̀pá mi o. よ Yeah. ní kí n bá ká àkàkà tó lóore bàbá yé. ètò èrò àbábá ètò. Ètò bàbá ètò èrò àbábí ọgbọ́n. Wọ́n ṣe yẹ fún wa ní o, wọ́n ṣe fún wa ní o, ọlọ́run. Ètò bàbá ètò èrò àbábí. kì í tán lé aláǹtakùn bí ọpẹ́ bí ọpẹ́ kò ní tán lórí Orísun tẹlifíṣàn hmm. bí ijó bí ìyìn kò ní tán lọ́dọ̀ ọ̀tá lórí ètò bàbá ètò adédèjì jùlọ àlọ́ lórí ètò bàbá ètò fún tọ̀sẹ̀ yìí oníyanṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yìn tá a sì tún fún yọ lónìí náà tẹ́ ẹ bá kó o jẹ ẹ̀yìn <laughs> àdúgbò lọ́wọ́ náà àmọ̀ wa bá a sì lè súra wa hmm. abẹ́rẹ́ èmi ń lọ lé ìtọ̀dọ̀ tèmi má gbàgbé fáyín tẹ́ máa dá sí ètò ní gbogbo ibi tí ìkànnì one minute video kẹ́ táàgì mi lórí Instagram ẹ̀yà one minute orúkọ mi ni lágbájá ọmọ lágbájá mò ń sọ̀rọ̀ láti ìlú báyìí báyìí báyìí ẹ bá wa sọ fún àlejò wa kí wọ́n fi àmì sí ohun tó bá wù yín ẹ sọ ẹ post ẹ kẹ́ táàgì mi lórí Instagram kẹ́ wá hashtag Orísun TV lọ́gán la máa gbé ẹni tí lọ́kì ẹ̀ bá bọ́ sí lọ́sẹ̀ yẹn a máa gbé méjì mẹ́la ṣe ọlọ́run bá mi kò ní jù báyìí lọ zero eight zero six seven two zero three nine three seven lẹ́ máa pè mí sí fún ìpolówó ọjà zero eight zero six seven two zero three nine three seven àlejò mi ibi tí ẹ máa pọ̀ sí mo sọ fún ilé ẹ̀kẹ́ ìtì ẹ̀mọ́ lórí àmọ́ ẹ bá ń parẹ́ lórí ẹ̀rọ ayélujára bí wọ́n ti sọ lẹ́ẹ̀kan ẹ wo èmi ń lọ sílé ọ̀dọ̀ tèmi hmm. àwọn náà kẹ̀dẹ̀ máa lọ kí ìyàwó àtàwọn ọmọ wọn pé hmm. wọ́n rí mú bọ̀ lórí ètò bàbá ètò ẹ lè dìde ní ìsìn kẹ lọ sọ fún <laughs> àwa ń lọ sílé wa ó dàbọ̀. <laughs> Ah!